ẹ̀yìn nìsí òsì. jọ bí ọmọ akérèdé ìyá ń jẹ ṣin àlómọjó bí oníwà bá máa wí wọn ní olówó ọlọ́rọ̀ ni mí àbí bẹ́ẹ̀ kọ́. bẹ́ẹ̀ni gbogbo òlú ló mọ̀. bí ẹlẹ́yìn pàápàá ò bá sọ wọn ní ọlọ́rọ̀ ní lábíntan wọn ò jiyàn àmọ́ kí ni ká ti pè tàwọn afẹ́ ajẹmáfẹ́ ayóyè sí àwọn abúlé ṣòyìnṣe àti gbogbo àwọn ìlú kéréje kéréje tí wọ́n ti lọ́ba tán níjòyè láàrin àgbègbè wa yìí tó jẹ́ wípé gbogbo ògbà ṣáá ni wọ́n wá ń gba ìṣákọ́lẹ̀ tí wọn ò ṣiṣẹ́ ìsinmi lọ́wọ́ tí wọn ò sì lẹ́tọ̀ọ́ ẹ̀ àbẹ́ pé bí wọ́n ti ń ya wọ̀lú ní gbogbo ìgbà yìí èmi ni kinní ọ̀hún ń pa lára jù wọ́n á kéwúrẹ́ wọn á kaṣọ wọn kò sí ohun tí wọn ìkó tán ó sì ti ń sú mi àbọ̀gbọ̀ mo ṣe wá lè máa fi àágùn ṣe wàhálà kí n máa làágùn kọ́rọ̀ jọ káwọn kankan sì dé lóru ọ̀gànjọ́ kan palẹ̀ mọ́ gbogbo ọ̀rọ̀ ọ̀hún kan máa lọ ní tiwọn láì jẹ́ pé àjọ gbé àbájọ fà á ìjọ wo la fẹ́ ṣe lè dà ìyẹn mo ṣe ní kí n pè é akínjọbí ọmọ akínrìndé ká wá wá nǹkan ṣe sí. lábẹ́ ń tán hmm? mhm, ó yé mi ìgbà tí nìyẹn ṣe kókó àmọ́ ṣe rí n tó bá fẹ́ gangan ní kókó ni ó ṣàlàyé fèmí kó yé mi. o ṣeun ojú ò ní tiọ èmi rò wípé ó ti tó àsìkò fún wa láti jára wa gbà ẹ jẹ́ ká gbógun tiwọn ẹ jẹ́ ká yọra wa kúrò nínú ọ̀fìn yìí. ọ̀làdìntàn gbogbo ẹ olówó tó bá mẹ̀tọ́ yìí jẹ́rú wọn. àwọn bàbá mọ́nìmọ́nì bàbá mọ̀nyàmọ̀nyà wọ́n ní olówó sòun gbogbo tán. olówó sòun gbogbo tán ìyà ní ọjọ́ ọmọ tálákà <laughs> kéde gbogbo olówó olówó tó bá mẹ̀tọ́ ni. Hmm ọ̀fẹ́ ká ṣígun lọ bá wọn ogun rèé ogun ọ̀dà bí yín ogun ọ̀dà bí àmọ̀là àmọ́ sẹ́tẹ̀mí yàn láàyò ni wàá máa gbọ́ kí làdéhùn torí èmi èé ṣe jagunjagun tí wọ́n wí pé tí bá lọ jagun kọ́ gba irú kọ́ gbẹ àdéhùn ni. ẹ wo wo wo wo ẹ̀yin akíjọbí <laughs> ọmọ akí ò gbọ́dọ̀ sójó àmọ́ tó bá ti ń jẹ́ tó lówó dé ìwọ fìyẹn lẹ̀ fẹ́mi àbọ̀gbọ̀ èmi ṣetán àti kó ọ̀pọ̀lọpọ̀ owó sílẹ̀ mo ṣe tán àti kí yín lẹ́yìn pẹ̀lú gbogbo ohun tí ẹ bá ń fẹ́ kódà owó tẹ́ ẹ lọ́ọ́ fi ra nǹkan ọjà lọ́nà jíjìn mo ṣe tán àti kó gbogbo rẹ̀ fún yín àmọ́ mo fẹ́ kí ẹ ja ogun ìlàjà yìí káwa náà lè bọ́ nínú oko ẹrú tá a kóra wa sí yìí jọbí ọmọ akínrìnrè kò sí wàhálà kankan bá a bá ti ṣẹ́gun ẹnu kémi di ọba ni gbogbo ohun tó ọba wa ń fẹ́ pátá nìkan sọ òun sì ṣe fún ọ nítorí wípé òrìṣà tó bá gbeni là á kóbì fún eégún tá a bá rí nígbà ìṣòro là á rántí dáná fún nínú ọdún ọ̀jẹ̀ ìrẹ̀lẹ̀ tí ò gbé ní ìbéèrè àgùntàn tó o bá ti ṣe ń di pẹpẹ dandan ni kò jẹ́ ń di pẹpẹ. gbogbo tí n bá fẹ́ pátá ó sì ṣe. pátá. lábẹ́ nǹkan. ó ti di ṣíṣe. <coughs> jọ bí ọmọ akin ah! bọ́jọ́ bá rọ̀ kó jẹ́ aríra o ká lè jẹ́ kí ètò ọ̀hún kó túbọ̀ kó régé àlàáfíà làwa fẹ́ nílùú wa o. la wa fẹ́ nílùú wa o. kí wa fẹ́ nílùú wa o. àwo kéré àwo àgbẹ̀ ní àwo dàgbà àwo àgbẹ̀ ní àwo lọ́mọdé àwo lágbà ọ àwa ò fógun wa láwa ò fọ́tẹ̀ wa láwa ò fóhun àgbáyé jẹ́ dífá fún wọn nílùú jẹgbẹ́ òkè ọ̀hún ẹkún rẹ̀ gbogbo náà ń sọ kí làwa fẹ́ nílùú wa o. òmìnira làwa fẹ́ nílùú wa o. kí làwa fẹ́ nílùú wa o. òmìnira làwa fẹ́ nílùú wa o. káyé o rojú ẹ kíbà o sàn wá. kéku kó ké bí eku kẹyẹ ké bí ẹyẹ àwọ̀ fógun nílẹ̀ yìí. òmìnira làwa fẹ́ nílùú wa o. ẹ sọ fẹ́ni tó ń bayé jẹ́ pé kọ́ńdàkùn kọ́ má bàyé jẹ́ mọ́ àfọwọ́fà ní fòṣì tẹ̀dá kò sóhun tó pọ̀ tí kì í padà wá tán alágbára yé o ẹ ṣayé lẹ́sọ̀ o káyé má dogun àbámọ̀ pa wáyé o. kí làwa fẹ́ nílùú wa o. òmìnira làwa fẹ́ nílùú wa o. Eh. kí làwa fẹ́ nílùú. ọ̀fà ní fòṣì tẹ̀dá kò sóhun tó pọ̀ tí kì í padà wá tán alágbára ayé o ẹ ṣayé lẹ́sọ̀ o káyé má dogun àbàmọ̀ pa wáyé o. kí làwa fẹ́ nílùú wa o. òmìnira ta ni mí mi ń sọ pé. o ti ń bẹ̀rù bọ̀. o ti ń bẹ̀rù bọ̀. ọjọ́ máa tayọ̀ ẹ lọ ojúmọ́ náà ni à ń bẹ̀rù bọ̀ lọ́dọ̀ dẹ̀dẹ̀rẹ̀ rẹ̀. olùsísọ́ ọmọ ta ni onílò tí ń jìyà ń di ayò. sọ́ra rẹ o so mọ̀ pé bó o ti ṣe ní àná nídìí ẹmu iná ló tún bá bọ̀. orí rẹ ni ò pé òun. ó ń ranà mọ wo lórí ibú ọwọ́ ara rẹ o bí ti ṣe nu o kò lè dá yabọ́ ọ̀la yà ń lé kò lè dọ́mọ bọ́ nǹkan bímọ jọ bí eku ẹ̀dá ó ń ranà. wa kó o gbé kọ́ńbí òde òun wọn ò béèrè ayò débi pé ó mọ̀ ránṣẹ́ sáwọn èèyàn mi nílé ó ti yọ ọ́ ń sìn. ṣé màá parọ́ mọ́ ọ ní atọ́rọ́ jẹ́. sọ ọ̀rọ̀ ọmọ bọ́tọ̀ kan bímọ jọ bí epo ìyá wúra àní tiẹ̀ gan bu tiẹ̀ gan bu yọ. tiẹ̀ ẹ wà máa jà ń jẹ ayò ni ẹ ìsọ̀dá sílẹ̀ sílẹ̀ sílẹ̀ àlọ́ tiẹ̀ gan bu yọ. wàá máa ta ayò ẹ mo ti pa aláyò alẹ́kẹta rẹ a ìsọ̀dá ìsọ̀dá a ẹ bà mí ìsọ̀dá kódóró. Ah, ọ̀ ń wò mí nìran ni ah, ẹ gbà mí ọ̀rọ̀ àdúgbò ọ ah, ti pa á ìsọ̀lá eré là á sì eré Ah, ọ ti pa èèyàn lérè lè ṣe eré wo ni eré ìyá kódóró ìsọ̀lá. jẹjẹ o. àyíkẹ́ kí ni sí ọ́ àyíkẹ́ sàánú mi àyíkẹ́ àmọ́sibáwo mọ́sibáwo àyíkẹ́ àyíkẹ́ ẹgbẹ́ mi àyíkẹ́ sàánú mi ẹgbẹ́ mi. ọba tó jẹ ti ah! ìlú ojú àbẹ̀yí tó jẹ ah! ti ah! ìlú ọjọ́ oh! o. fẹ́fẹ́ bẹ̀ bá kọ̀ ó ẹ ó gbẹ̀san o òun tẹ́ gbélé ayé ṣe. ààrẹ wá gbóhùn tó ń ṣẹlẹ̀ yìí o ṣóun rí báyìí láyé olúgbọ̀n bẹ́ẹ̀ ni kò rí báyìí láyé àrẹ̀sà ó ṣe wá dórí tèmi tẹ̀sí ń wò mí rìn ọ̀tún. kábíyèsí bàbá. èèṣà kábíyèsí o jagun. kábíyèsí o. aṣípa. kábíyèsí o. ìyálòde. kábíyèsí o. ẹ mọ̀ pé omi ò gbọ́dọ̀ gbẹ lẹ́yìn ẹja mi ìyẹn ló wà lẹ́yìn òrò fi ń ké èé kábíyèsí olúwa mi ìgbà yín ó dùbà yín ó tùṣẹ wọn ò sì nífẹ̀ẹ́ lómi ṣe yín àwò ìran ó níbi tí mi àtọ̀ tún jọ lọ nílé ọ̀rọ̀ ìlú yìí náà ni wọn ní ká fọkàn balẹ̀ ní ọ̀dà. kábíyèsí kábíyèsí kábíyèsí. lónìí la ó wí ọ̀rọ̀ tí ń lọ gùdùgùdù nínú wa lónìí la ó wí lórí là ó wí. jagun aṣípa ẹ lọ gbàgede lọ́wọ́ tó ṣẹlẹ̀ ńlẹ̀ fún mi. ọ̀ya àfìdá àfìdá àfìdá àfìdá àfìdá kábíyèsí o àfìdá. lórí là ó wí. lórí là ó wí. lórí là ó wí. ọ̀rọ̀ tí wọ́n kú dùkùdù nínú wa lórí là ó wí. ẹni sùn ìfẹ̀jú bọ́. bàbá olóye ẹ̀ ń pàrọwà fún wa ẹni á mú sùúrù ẹ wò wá àwọn èèyàn wa ló kúrò àlẹ́ lọ yìí àwọn ọ̀dọ́ ni o kábíyèsí nígbà tí mo wo lẹ̀ báyìí òkú tí mo nílẹ̀ wọ́n lé lógún. ẹ wá ń wò wá ràn àwọn ń kulẹ̀ kọ̀ọ̀kan ẹ̀yin àti kábíyèsí ẹ wá fọwọ́ lẹ́rán ẹ̀ ń wò wá. ẹ wá nǹkan sọ̀rọ̀ àwọn ọ̀dọ́ nílùú yìí àyàfi kẹ́ ẹ sọ̀rọ̀ o kẹ́ ẹ wá nǹkan sọ̀rọ̀ wa láì jẹ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ yóò bá bómi yọ. wo bàbá olóye ó dá mi lójú pé ẹ̀yin irú wa tẹ́ nírú wa ní ẹni máa gbàdúrà pé ká máa kú báyìí ẹni láti bá nǹkan ṣe ọ̀lẹ̀ yìí ẹni láti bá nǹkan ṣe sí i. ẹyin ẹni sùúrù ẹ ti gbọ́. èèwọ̀ èèwọ̀. ẹ wọlé olúwa mi olúwa mi ìlú ọdẹ rọ àwọn aláṣẹkọ bá a ṣe àwọn aláṣẹkọ bá a ṣe. kábíyèsí o kábíyèsí o. sẹ́ẹ̀rí nínú ààfin kò sí nǹkan méjì táwa náà jíròrò ju ọ̀rọ̀ bílù yóò ṣe dáa ta ni ó sọ pé nóò ń dùn bílù ṣe ń rí yìí lóòótọ́ ó yẹ kẹrù ọ̀sá ó sì yẹ kó lówó rẹ̀ ọ wà á ṣùgbọ́n láìpẹ́ yìí àwa náà wà wọ̀rọ̀ pa ìtàdá gbogbo ẹ̀ ní ọ̀la tó ṣe. ní kíákíá ni àwọn ṣe wá mọ̀ pé bàbá ọ̀gbọ́dọ̀ rókù ẹ bá pa ẹ bá palẹ̀. àwo kéré àwo àgbẹ̀ àwo dàgbà àwo àgbẹ̀ àwo lọ́mọdé àwo lágbà àwa ò fógun wa láwa ò fọ́tẹ̀ wa láwa ò fóhun tá a báyé jẹ́ bífá fún wọn nílùú jẹ̀gbẹ́ òkè ọ̀hún ẹkún rẹ̀ gbogbo náà ń sọ kí làwa fẹ́ nílùú wa o. òmìnira làwa fẹ́ nílùú wa o. kí làwa fẹ́ nílùú wa o. òmìnira làwa fẹ́ nílùú wa o. káyé olójú ẹ̀ kíbà sọ wá. kékutókè bí ikú ẹ̀yẹ. ọ̀dọ̀ bàbá àràbà là ń lọ. bàbá ọlọ́jọ́. èmi ò mọ bẹ́ẹ̀. ọ̀rẹ́ wa èmi mọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ bá ti ń lọ tààrà báyìí ẹ kàn lè tò kan ẹ wàá rìn díẹ̀ lẹ́wà yá tẹ́lẹ̀ bá ti wá yá ẹ rìn bí ẹsẹ̀ bàtà bíi mẹ́rin lẹ́wà kan ìlú ọlọ́jọ́ ní ọ̀dọ̀ bàbá àràbà. tí a bá ti rìn iwájú ní ìsìn lọ́nà bí a ń lọ yìí láti kàn lè tòun. àwa aṣáájú ẹ̀ wájú. bẹ́ẹ̀ ni bàbá olóye. àbẹ́ẹ̀kọ́ ṣé apá ọ̀tún là á yà sí ni àbápá òsì apá àlàáfíà. àwa àyà báyìí. láti wá yà báyìí ẹ wá rí bí bàtà mẹ́rin báyìí ẹ kàn ẹ ìdílé lọ lọ́dọ̀ bàbá náà ẹ káre ẹ káre ẹ wọ́n ṣùgbọ́n tí mo tún mi ọ̀rọ̀ ẹnu. ilé bàbá àlàbà ni màá wà ilé bàbá àlàbà ni màá ní ayé tí ohun tó ń ṣẹlẹ̀ yóò máa bó fún wa lóore ọ̀fẹ́ kò sì fẹ́ yẹ kò sí koríko. kábíyèsí ń kọ́ dáadáa náà wà. kà sí nǹkan tá a rí ní o. kò sí àmọ́ òun kan náà ní jọ rìn bàbá ni a kì í ká ṣe yín pẹ̀lẹ́ wọn lájíǹde ara ọmọ jẹ́. àwọn wa ni a sọ fún yín wọn làwọn ti mọ̀ ẹ́ lánàá kó tó dòní wọn náà mọ̀ yìí pé ẹ lé ẹ bá a ẹ mú ẹ kì mọ́lẹ̀ ẹran bíi tò rẹ yín kọ́ wọ́n ní ẹ má bínú pé iṣẹ́ táwọn ọ̀ràn yìí ó jẹ́ iṣẹ́ pàjáwìrì. <laughs> wọ́n ní ká sọ fún yín wọ́n ní bẹ́ẹ̀ tí mọ̀ ọ́ sí nígbà ayé àwọn bàbá wọn wọ́n láwọn ò gbẹ́sẹ̀ kó ń bẹ́ o ọ̀gángan bíi tí bàbá àwọn gbẹ́sẹ̀ sí ń bẹ làwọn náà gbẹ́sẹ̀ tàwọn sí wọ́n ní ọ̀rọ̀ tí bá ń dùn babaláwo ebi fani rò fún èyí tí ń dùn oníṣègùn a sì rò fọ́sàn bàbá wo wọ́n lọ́rọ̀ kan ń dùn àwọn lẹ́mìí àwọn fẹ́ bọ̀rún mi là sọ wọ́n ní kẹ́ ẹ yọjú sáwọn báyìí báyìí báyìí. Hmm. ẹ̀yin olóyè ṣé ẹ mọ̀ pé tó bá di pé méjì ó kú tó pín ọlá òde ni wọ́n sọdún ọ̀fà mi bọ́ bá di ọ̀tún la ẹ rí mi ní ọ̀dọ̀ yín ẹ dákun ẹ mọ́ bínú ẹ dákun. sọ́ọ̀tàn hmm. la ò sì rárá ká sọ fún akámọ́jì ojú ọ̀túnla náà lọ yìí. Ah, kó tiẹ̀ sì jẹ́ pé bí òní ni ọ̀sẹ̀ ẹ̀fà sáwa náà bá sì dúró àbábá yẹn sọ ọdún ọ̀sẹ̀ ẹ̀fà rí. àwa náà bá ti rú ara. ọdún lásàìsàn àbájẹ wúrẹ́ lọ́wọ́ adá fún yín o eh. apáàdì fẹ̀fẹ̀ báyìí ní ṣáájú ń fọ̀n náà iná ní ṣáájú ẹni ọ̀fọ̀n ẹni ọba ní kẹ́ ẹ kú kọ́ ṣáájú yín kú wá òró là fún odó fódó ìbẹ̀rẹ̀ gan là fún ọlọ́fọ́lọ́ àyíwọlé ẹ̀gà mọ̀sẹ̀ bá àrà bá sàmọ́lẹ́mọ́lẹ́ ọmọ faramọ́lẹ́ ọ̀táyọ́ ọmọ faramọ́lẹ́ àbọ̀ àtọ́. ibi tá a gbé rí ogun fa ogun ọ̀hún lé ifá sọ báyìí ó ní ogun ọ̀hún ló tó lọ rí ìhún ta bí abẹ́jẹ̀dínlógún odù níjọ́ tí wọ́n lọ rí gbagba ìwà nílò lódùmarè ìwọ̀n fògbèsè ẹ̀sìn ògiri ẹ bá fún gbèfógbè. kábíyèsí ọ̀kàrẹ̀ oríire ọ̀kàkè ifá ó gbé ọ kábíyèsí olúwa mi tí fá ń sọ nínú odù yìí ni pé nǹkan kan ń bẹ nínú ìlú yìí tó kó dúró láàyè rẹ̀ àmọ́ tí wọ́n fààyè rẹ̀ dún tí ò dúró láàyè rẹ̀ tó jẹ́ pé ibòmíì ló fi ṣààyè ifá ní bí ọba wá dé ibi ààyè rẹ̀ wàhálà ni o. ifá ní ìdí rèé o ní mú àwọn òòṣà bínú ifá wá ní bí wọn ò bá tètè mójútó nínú ìlú yìí wọ́n máa sùn wọ́n máa lálàsẹ wọ́n máa tójú oorun bójú kú wọ́n dá lórí ọ̀pẹ wọ́n tó kó kànga. àwo bá mi bèrè lọ́wọ́ ọ̀fà kí fàlà hàn mí dáadáa n ti ń bẹ nínú ìlú yìí tí ò sí láàyè ẹ̀ tó fi ń fa àjálù burúkú sínú ìlú mi ṣé nǹkan tí mí ni àbí ní tí ò mí èyí ò ní kó o tún béèrè lọ́wọ́ fáwọn pé tó bá ní tí mí ni sáà kọ́ ni àbábo kó o lè kó papọ̀. kábíyèsí ifá ní ẹni ni èèyàn adarí hunrun èèyàn ni. ẹni ẹ bá ń bèrè lọ́wọ́ fá pé ṣé omidan ni àbárúgbó àbí màjèsín. kó lè bá a yé wa. kábíyèsí omidan ni. kò fẹ́ lẹ̀ kó ifá rẹ ọ̀tún ọ̀tún ẹ̀sà tó bá ti di àwọn ṣe wo tó bá ti di ọ̀la gbogbo omidan ti lé toko ìlú yìí kó wá sí gbàgede mi ẹ gbọ́ ìyálóde máa wo lọ síbi tí ó ti lè rẹjú. bàbá wo. gbélé ayé ṣe é. bá ní kí n sọ fún gbogbo omidan ìlú yìí èyí tó ti bàlágà àti èyí tó ti bàlágà ní pé kọ́ pàdé ọ̀hún ní ààfin ní àárọ̀ ọ̀la o èyí tó bá kọ tí ọ̀gbọ́n yìí àtòjú ẹ̀ yọ̀dà àtẹ̀yìn ẹ̀ kí bọ̀. àṣepamọ́ ló wà lẹ́nu ìyókù sáṣẹ́gbó máa ayé nípọn ayé gbẹ̀gẹ́ alágbára ẹ̀ṣà ayé jẹ́jẹ́ ayélujára. bàbá ni ẹ gbéra bàbá ni ẹ gbéra ẹ gbéra ẹ gbéra káre ẹ ǹlẹ́ o ẹ̀yin èwe ẹ má jẹ́ káyà yan ọjà ìfọkàn yẹn balẹ̀ n ti ń dárúkèrúdò lẹ́nu ìlú yìí ìní bàbá fẹ́ fojú ẹ̀ léde kábíyèsí àwọn omidan ọ̀hún rèé o awo gẹ́gẹ́ bí fati wí àwọn ń àbíyèsí olúwa mi o ṣé ọwọ́ àwọn obìnrin tí ń bẹ nínú ìlú yìí rè àtàwọn tí wọ́n mọkùnrin àtàwọn tí ọmọkùnrin sọ̀wọ́ wọn rè. gbogbo wọn náà nù gbogbo wọn nù tílé tóko. àwọn orí yọ rèé ikú ò ní pẹ̀yìn o. ọ̀dà bí n bá ti ń dárin ẹ wàá máa gbé bí n bá ti ní ẹ kó ẹ̀yin ò ní eégún ọ̀fọ̀sọ ẹ kú olódo. eégún ọfọṣọ. ẹ kú olódo. eégún ọfọṣọ. ẹ kú olódo. eégún ọfọṣọ. ẹ kú o. ẹ̀yin omi dàlú yìí ìdààmú ò ní bá yín o. ẹ dákun mo fẹ́ béèrè ìbéèrè kan lọ yín ṣé bí ìlú ṣe ń ní rúdurùdu sọ tẹ́yín lọ́rùn a jẹ́ pé tí ò bá tẹ́yín lọ́rùn táwo bá ti lé orin mọ́kànnì kẹ́ ẹ mọ hàn ẹ gbọ́ yorùbá mi. awo. ẹni ẹ kú olódo. eégún ọkọ ṣá. ẹyà kú olódo. eégún ọkọ ṣá. ó tó ọ̀pá gbọ́ngbọ́n wọnú ẹ̀jẹ̀ jẹ́jàre ọ̀pá. ló dé abẹ́yẹn tá a fẹ́ tí ọ̀fẹ́ rẹ̀ ni obìnrin ọ̀gbọ́dọ̀ jókòó kọ́mọ́fà rẹ̀ àkútí wa àbí kí ni wọ́n ń pè ọ́ ìwọ ah, ó mà ṣe o ìwọ ló sì ṣáájú wọn wá sàfin mi àsọ báyìí jẹ ni ọ. ọsẹ ah, òde òde lù mí ó tòrò ah! ìyá ìyá oh. kò yọ jẹ́wọ́ tí ẹ bá ṣe bó ṣe jẹ ìbá ni wọn bẹ̀rẹ̀ ẹbọgún ni. dákun torí Ọlọ́run dákun. báyìí wọ́n kọ́ ló bí ọmọ yìí ọtún. kábíyèsí bàbá. èsà. kábíyèsí ẹ sin ọmọ ìbọ́ sódì ìlú. àwọ̀ abẹ́ni àwọ̀ ọmọdé àwọ̀ lágbà àwọ̀ òfógun wa láwà òfọ́tẹ̀ wa láwà òfóhun bàbá yìí jẹ́ bífá fún wọn nílùú jẹgbẹ́ òkè ọ̀hún ẹkún rẹ̀ gbogbo náà ń sọ kí làwa fẹ́ nílùú wa o. pé kán dákun kọ́ má bàyè jẹ́ mọ́ àfọwọ́fà ní fòṣì tẹ̀dá kò sóhun tó pọ̀ tí kì í padà wá tán alágbára yìí ò ẹ̀ ṣayé lẹ́sọ̀ yìí o. tó yọjú sí lánàá. àkànbí ó poròjó tó rọ lánàá ni. tó wa rọ lánàá ojúmọ́ ti mọ́ látàárọ̀ ọba ti yọjú sí mi lénìí. ó dáa má bínú mo ń ṣiṣẹ́ ilé mi ṣé pé ìyá mi ń bẹ ní. bákan náà ni. ǹlẹ́ o mo o ló wá dé. ẹ mú mọ tiẹ bẹ àìjẹjẹ àlè fapọn mm, mò ń bọ̀ mò ń bọ̀ lóde mi. ǹlẹ́ o. ẹ ṣe akàn bí o. àbẹ́ ìwọlé jókòó díẹ̀. ẹlẹ́wọ̀n rí mú má ṣe yọrù. ó máa fún wa. yìí lọ ra aṣọ tó ń pọ́n wọn lára. àkọ́kọ́ lọ rẹ̀ gẹ́ lé náà. Mm, gbogbo ẹmu fún ìwọ lọ fi ṣe ìtọ́ lọ́ọ̀sì. àkànbí ó ṣe mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀ èmi nìkan tán. a máa wá dúpẹ́ ara ẹni bí. ìwọ tètè mọ̀ ń lọ báyìí kò kò ṣe ń sí o kì í ṣe ń tọ́ sí o. a tún máa ríra. ẹ wá bá ń fóun náà ni. ó dáa kò burú àkànbí a tún máa ríra ẹ ǹlẹ́ ó dàbọ̀ o ẹ pẹ̀lẹ́ kó àyọ̀dù sọ ẹ tún tètè dé lọ́rẹ̀ wá gbà mí ń tẹ̀ sí rí lé owó. ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi ẹ̀wọ̀n kúrúkúrú báyìí ní ọ̀rọ̀ fa àdìtì o. ìgbẹ́nu ẹ sọ̀hún ah gbẹ́nu ẹ sọ̀hún ọ sì sọ mí di àgbẹ̀wálé wa àgbéyàwó wọ́n ò mọ̀ pé bẹ́yìn ó bá fẹ́ bẹ́yìn ọ̀n láti tọ́jú rẹ̀ ni. ẹ̀gbọ́n mi sẹ́ẹ̀tì rẹ̀ yà máa fowó ayé rán sí ọ̀run torí pé ẹ̀fọ́ obìnrin ẹ̀ ń pélé wo ẹ̀sùn obìnrin sẹ́ẹ̀rì bójú lẹ̀ ṣe pọ́n tóun ẹ̀ ń pé ìyá rẹ̀ ní ọjọ́ ọkọ mẹ́sàn-án ìyá rẹ̀ ní tó bá sì tún lóun ọ̀wọ̀ bàtà yá àwọn ìṣòro ní ọjà fún ibẹ̀ bá fẹ́ dénú ilé yìí. Adigun ó yà wọlé lọ èmi ni mo ń ṣe ọrí gan yóò sì mọ̀ ṣe bíi àrùn tí ń boyún jẹ́ yóò kó bá mi ní báyìí. ọba tí ó kù gbó ọba tí ó rùn jánà tí ò rí mi láti rọ́dọ́rọ́dọ́ tí mo ti gbọmọ ìmọ̀ra ọwọ́ adásí kò tí bá mi rúkú ọ̀tá ṣẹ̀yìn tó di mọ́rẹ́ ní kejì ọlọ́mọtọ̀mí wa ní dàlúrú. ìlú tí àtòrò máa lọ́wọ́ ká tọ́jú ayé àtòrò tí ẹ̀ sílé ọlọ́mbora. àyàmọ̀kú ọlẹ́gbẹ̀ẹ́ mi. ìyá ẹ dákun ẹ dákẹ́ ẹ àní fi yín sílẹ̀ nígbà kọ̀ọ̀kan tẹ bá ti rí wa ẹ máa wò pé ẹ rí tọ̀ mi wá. dákun ẹ dákẹ́ lóòótọ́ ilé tí ò nílẹ̀kùn ó dàgẹ́ ṣe wọ́ àmọ́ àní fi yín sílẹ̀ nígbà kọ̀ọ̀kan. tiwa o adẹ́ẹ̀dá ṣẹ̀dá ohun tó ń ṣẹlẹ̀ yóò máa bójú mu fún wa lórí. àmì ó ti tó bí ọjọ́ mẹ́ta kan tí ìbéèrè kan ti ń tawọ́ tasẹ̀ nínú mi. sáwò. ó ti di dandan kéèyàn mú nǹkan ẹyọ kan nínú nǹkan mẹ́ta. èkéní. obìnrin tí ń jowú. ó de ní. obìnrin tí ń jalè. ó de jì. ẹlẹ́kẹta bẹ̀ ni pé obìnrin tó jẹ́ pé òwò nàbì ló yàn láàyò. <laughs> ọ̀kàrè eh, ọ̀gbọ́ tí a ní ebílẹ̀ ayé náà láti bímọ méjì àáyàn kan ń pọ̀ sí àtúnyàn kan láàyò. bẹ́ẹ̀ni. ọ̀kan wá sàn jù kan lọ obìnrin tí ń ṣe òwò nàbì àti ń jalè àti ń jowú bá a bá fojú inú wo ọ̀kan ṣe é mú èwo làbá mú èwo ni ìbá dáa jù èyí tí wàá ń jowú ń wà fẹ́ẹ̀ dáa jù tí ń jalè lọ. Hmm. èyí tí wá ń jowú ó tún sàn jẹ́ tí wá ń tún jòwó nàbí lọ òòrè hmm. yìí ọ̀gbọ́n tẹ́ ni obìnrin tí ń lọ tí ń bọ̀ bí ọba para rẹ yóò sì pọkọ ọ̀gbọ́n hmm. èyí tí ń jalè ó kò bọ́kọ èyí tí ń lọ tí ń bọ̀ bí ọba para rẹ sẹ yóò lè pọkọ ọ̀ wá rè tí ń jowú ó sì fara mọ́ jù. Hmm. ẹ̀yin ò rò yí pé èyí tí ń jowú ó lè fi owó jíjẹ rẹ̀ kó fi dáràn sọ́kọ lọ́rùn. Ah, osi. Ha ki esi lo ba oro. E ku o. Ah, iya mi. E ku le. E ka bo. E pa taro. Oh. O ti wa je lataro. Lati mo temo mi mo to ti jade lo. Orun wa kan tari ko to wole de. Se rin le to si Emi. Emi lo lati mo temo mi mo le. Emi se jade n temi ni o. Lai pa mo jade. Se mi ta ti sun kale bo lo Ni lati mo jade. ese keke. kọgbọ́ ọ̀mọ́ rẹ̀ èèyàn. tààrà yín sẹ́. ọgbọ béèrè kú béèrè ni wọn ò béèrè ìhun lóko wọn ń béèrè ìhun lé ṣé lé lọ̀kẹ́rẹ́ gbé ni ìran ò gbélé rí. <laughs> ni ó láyà mi ẹ máa wò kí nǹkan bàjẹ́. èmi náà rí i pé ó láyà kódà ó láyà débi wípé ọ̀rọ̀ inú ilé ò ìwọ Àkànní. ìdílé mo fẹ́ bàbá bẹ̀ yín gbólóhùn. Ah, ah. ẹ pàkúta sọ̀rọ̀ tí a. dẹ́kun dé jàre. ọgbọ́n bá ṣe tán padà wá ní ti. ǹdẹ́ ǹdẹ́ ǹdẹ́ ǹdẹ́ fún mi. níbi ọbọ̀rọ̀ lọ àìlárọ̀ débẹ̀ o. ó mọ̀ pé o ti sọ̀rọ̀ obì o ti fẹ́ bò kọjá àdàgbọ̀n nu àì gbà báwọn. mo mọ̀ pé mímú láyà yín sẹ́ ẹ dúró náà ṣé wàá wòran àmọ́ ọkọ àgbòdì. rárá kì í kú àgbo kí ni tó múmú láyà yín báyìí lónìí ọ̀rọ̀ ìlú ọ̀la ọ̀rọ̀ ìlú ẹ dákun sẹ́yìn ò lè jọba ni. bẹ́ẹ̀ ni mo béèrè ni. àwa yìí sọmọ ọba ń dìlé. sọmọ ọba lòun torí wọn ní bẹ́yìn ọba bá tán yóò bá rọba àròbá sì ní yìí bàbá àtàn ni sọmọ ọba ni. ẹ dákun ṣé tẹ ẹ bá mú gbogbo ẹ tẹ ẹ bá dàrú tẹ ẹ dàrú tẹ ẹ gbọn kú òun bẹ́ẹ̀ kẹyìn bọ ọbẹ kémi odolórí kọmọ wọdà rẹ mọ ọba sí kọdà yìí ọ̀dà òrò ó dùn mọ́sá ìbádélẹ̀ lérí àwọn ọmọ tó kó lẹ́yìn ni ọ̀jẹ̀ àbí ọ̀dà bò ní kì í ṣe. tó o ṣe ọmọ tó yẹ kó o ṣe èè ṣetán tó o ṣe ni sọgbọ́ bó o bá ṣetán tó o ṣe kó o jẹ́ ń gbọ́ bó o bá yà ó ṣe tó bá yẹ kó o ṣe orí ọ̀nà. kéku kó ké bí eku àwo kéré àwo agbẹni àwo dàgbà àwo agbẹni àwo lọ́mọdé àwo lágbà àwa ò fógun wa láwa ò fọdẹ wa láwa ò fọdẹ ta lọ jẹ bífá fún wọn nílùú ẹgbẹ́ òkè ọ̀hún ẹkún rẹ̀ gbogbo náà. <laughs> bàbá o bàbá o bàbá o bàbá o bàbá bàbá o bàbá bàbá. eruku lọ́nà bí àpáta ọ̀rọ̀ ńlá ti ń mìlú títì mọ́fọ̀rọ̀ ìmútábà yẹpẹrẹ ẹgbẹ́ mọ́fọ̀rọ̀ ìmútábà yẹpẹrẹ. làbárè wọn ní èmi lè bá wa o inú mi dùn bí mo ṣe ń rí yín bí n ṣe tó ń wò yín inú mi sì ń dùn àwọn tínú wọn ò dùn sí àní ẹ ń bẹ láàrin ìlú tí wọn ò fẹ́ tiyín tí wọn ò fẹ́ gbénú ìgboro yìí èmi fẹ́ kẹ́ ẹ máa wá gbénú ìlú àbí òwúyẹ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bá sì ń gbénú ìlú kẹ́ ẹ bá ń dà lóru bẹ́ẹ̀ mi ọba bá lè bọ́ kọ́ bọ́ sí ìwọ̀n ọ̀kàn mi ẹ wò ó tẹ́mi ọba bá lè bọ́ sí èmi ó sì dọ́ba ẹ̀yin ọ̀dọ̀ rẹ ọba àjọ máa gbé àbí ẹ̀dá abẹ́. ìyẹn rúkú bá lọ bí àpáta ọ̀rọ̀ ńlọ ti ń mìlú títì mo bọ̀rọ̀ ìmú tábà. yẹpẹrẹ mo fọ̀rọ̀ yìí mu tábà yẹpẹrẹ nta ni ó níbo lo ti wá níbo lo ń lọ. wọ́n ní pé bóò ni ẹ ti jẹ́ o ibo lẹ ti ń bọ̀ ibo gan lẹ fẹ́ sọlẹ̀ sí. ẹ sọ̀rọ̀. ẹ ṣe inú ìlú yìí náà ni mo ti wá ara àwọn olóyè sì lèmi náà àbí bí mo ṣe wílẹ̀ ẹ̀kẹ́ pé bẹ́ẹ̀ mi ọba balẹ̀ bọ́ kọ bọ̀ sí ẹ̀ wà rírú èmi èmi ó sì dọba ẹ̀yìn ọ̀dọ̀ rẹ ọba àjọmọ́ ẹgbẹ́ náà lù ú

mo fọ̀rọ̀ yìí mu tábà yẹ́pà mo lọ. bàbá ta ni pé yìí ẹ mọ ọmọ tẹ bí ni Baba, tí a àwa wà nù ọmọ yín ni bàbá ẹ má ti jẹun ọ̀rọ̀ yìí ti jẹ ńkọ́ owó yìí. mo lọ owó. filẹ mọ mọ mọ lọ. tọ ẹ ṣe o ẹ ṣe o eruku lálẹ́ abẹ́ àpáta ọ̀rọ̀ mi lù títì. mo kọ̀ imú tábà jẹ́. iṣẹ́ tí ọmọ aláṣẹ jẹ́ owó ọmọ aláṣẹ. àwo kéré àwo àgbẹ̀ àwo dàgbà àwo àgbẹ̀ àwo lọ́mọdé àwo lágbà ọ́ àwa ò fógun wa láwa ò fọ́tẹ̀ wa láwa ò fóhun tá a báyé jẹ́ bífá fún wọn nílùú jẹgbẹ́ òkè ọ̀hún ẹkún rẹ̀ gbogbo náà ń sọ kí làwa fẹ́ nínú. nínú gbogbo arẹwà ti ń bẹ nínú ìlú wa yìí ìwọ ló jọba gbogbo hmm. wọn. <laughs> Ah, ah, ìyá wa ẹ káàbọ̀ ẹ kú àtàárọ̀ sọwọ ya gẹ̀ẹ́sì díẹ ẹ ṣe ọkọ mi àjọkẹ́ bóò ní ilé ńkọ́ ẹ mọ̀ sí jẹ́jẹ́ ṣe ti gbọ́. mo ti máa sọ fún ọ ìpè bọ ọba dé ẹ má máa dúró lábẹ́ igi ọsàn mọ́ ẹ máa wọnú ilé ilé ilé rẹ. a ní ká sáré ìsìnkú ọ̀tá fẹ́ sọ ń bí tá a bá ti tọ́tán ká wọlé wa. ẹyin ẹ sì wọlé ẹ jókòó mo sá ti mọ bàbá rẹ náà mọ ẹ ọ̀rọ̀ onílé ẹ sì wọnú ilé ṣe é gbọ́. nǹkan tá a tiẹ̀ gbà lérò ni pé sí ń gbà pé ọ̀rọ̀ tá a fẹ́ sọ kò ní sọ̀rọ̀ tó pọ̀ la ní ká sọ lábẹ́ igi mi bí torí òun fẹ́ tètè máa lọ wọn ránṣẹ́. ẹ bí ọ̀pọ̀ náà kò sí kankan ẹ̀wọ̀ náà lé ẹ̀bẹ̀ ni kẹ́ ẹ wọlé kẹ́ ẹ jáde ni ṣe é gbé ọkọ mi ẹ jẹ́jẹ́ o awo kéré awo ní awo làgbà awo agbẹ ní awo lọmọdé awo làgbà awa òkú ọlá awa òkú ọ̀tẹ̀ wa awa òkú ọlá bíbá fún ọdí ẹgbẹ́ òkè ọ̀tẹ̀. eruku lálẹ́ àbí àgbàtà o. ọládìmí ló ti mọ bọ̀rọ̀ imú tábà. yẹ́pẹ́ mọ bọ̀rọ̀ imú tábà. yẹ́pẹ́ kí làwa fẹ́ ní. iṣẹ́ tẹ́ ẹ ṣe yí ọ̀dà ẹ bá nǹkan jẹ́ jìnnà èyí ti ṣe tẹ́ ẹ̀bẹ̀jì kájẹ́ tí ọ̀jẹ́ sọ dúró mọ́. gbogbo láfúntà àṣà oríṣà lè wúrẹ́ gẹ ìkà ní èké yẹn dáadáa bẹ́ẹ̀ yẹn bá rí ikọ́ sá bẹ́ẹ̀ yẹn bá ti rí ikọ́ sì sá lọ. ẹ bá yé gẹ ẹ bá nǹkan jẹ́ jìnnà àti ẹ̀yẹ burúkú ni ẹ̀pà ńlá rẹ̀ mọ́tẹ́ tó pa mí ìyàwó mọ́ kí lè fẹ́ mọ́ ẹ tó kọ́kọ́ kó ata. ẹ bá sọ bẹ́ẹ̀ àwọn ọmọ ni ẹ ogun láti àjàbọ́mọ́là ló ń kọjá ń pọ̀ ẹ̀ mọ́ ni ẹ wá dé bẹ́ẹ̀ ẹ̀ ń fọ́ tatatara níta ni. níbo ìjàkújà ni ètò yìí jẹ́ yìí ìjàkújà ni kẹ́hìn ṣe ń tọ́da kẹ́hìn ṣe ń tọ́da. ẹrùkú ládàá bí àpáta hmm, o. bàbá o ọ̀rọ̀ láti mìlú títì oh. mọ bọ̀rọ̀ imú tábà. yẹpẹrẹ. èyí ò yẹpẹrẹ kò yẹpẹrẹ kankan kí ni yẹpẹrẹ. mọ bọ̀rọ̀ imú tábà. yẹpẹrẹ. mọ bọ̀rọ̀ imú tábà. ìdájọ́ dé. ìdájọ́ dé. ń bàbá ẹ sanwó ọjà tẹ́ rà ẹ gbéṣẹ́ fún wa ẹ láàmú sẹ́ẹ̀sẹ̀. ṣé wà lẹ́hu ni. ẹ jìyà ń tẹ́ sọ o kẹ́ tó lọ. ẹ wá lukú lára bí àpáta o ọ̀rọ̀ ńlá ti ń mìlú títì mọ bọ̀rọ̀ yín mú tábà yẹpẹrẹ mọ bọ̀rọ̀ yín mú tábà yẹpẹrẹ. ẹ ẹ ẹ gbàlẹ̀kẹ̀ lọ́rùn bàbá yín. bàbá wọ́n jìyà tán ṣe ẹ gbalẹ́kẹ́ lọ́rùn bàbá yìí. wọ́n ní kí ẹ bọ́lẹ̀kẹ́ ọrùn yín lẹ̀. bàbá àwa kọ́ la fi ń joyè. ẹ gbalẹ́kẹ́ lọ́rùn bàbá yìí. ẹ gbalẹ́kẹ́ ẹ lẹ́yìn kọ́ lẹ́fẹ́ joyè. bàbá ẹ yọ lẹ̀kẹ̀ jẹ́jẹ́ kí gògógó yẹn ọmọ jà máa kọ́ mọ́ fa ìfun jáde. ẹ dẹ́bi láyé bá. ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ bàbá wọn ní ẹnà fẹlẹ tẹ ah rẹ dọ́gba. ṣé ẹ mọ̀ pé. ilẹ̀. ẹnà fẹlẹ ẹnà jẹ tẹtẹrẹ. na o. ah ẹgbẹ́ o. ẹ wò ẹ dàpọ̀ ẹ ni ti wo ni wọ́n kò gbà ngbà ń bá wà àfi jẹ́ àràngún kọ́ ń jẹ́ àràngún èèlò ní ọ̀wà àdàmọ́ ńlọ èmi ò ṣerú o. ó fẹ́ mú mi di orin orin àtijọ́ ló mú rántí wọn ló fi gbèsè kún gbèsè ní ó fi gbèsè kún gbèsè ní ẹni tọ́fọ̀ ọmọ kówó tí ń jó ṣẹ̀kẹ̀rẹ̀ ó fi gbèsè kún gbèsè ní èmi kọ́ n ò lé àjẹ gbèsè n ò sì lè dárùn n ò lè fẹ́ gbà wẹ́gbà rin kó fi mí lẹ̀ báyìí. ọ̀fẹ́ gbòòṣì fẹ́ yẹ kò sí koríko kóbìnrin sì mẹ́mú mẹ́mú mẹ́mú kó gbàgbé sùn sí gbàgede. Ah, ah, ìyá rẹ ni ìtù níyá rẹ. Ah! òótọ́ ọ̀rọ̀ ló sọ òótọ́ ọ̀rọ̀ ni sọ́ọ̀mọ̀ pé ọwọ́ mi nìyá rẹ ti rẹ̀ mu. Anjọrin ńlá fi rẹ o ṣé o mọ̀ pé ìyá mi ló sọ̀rọ̀ sí báwọn o sì mọ̀ pé ìyá mi ní igi lẹ́yìn ọgbà mi. táwa ni ìyá rẹ ò kí ṣe igi lẹ́yìn ọgbà rẹ. Anjọrin ìtùnú ìtùnú fìyà rẹ wé àkómọdá ẹ wò ẹ jẹ́ apàrọ̀wádà tí o. ọ̀rọ̀ tèmi ni ká sọ fákànbí lórí ọ̀rọ̀ ayé ìkẹ́ni. akànbí kí ló dé. sórí bó ṣe ń fẹ́ arí ìkẹrù. sọmọ pa arí ìkẹrù lọ́rẹ̀ẹ́ méjì. èmi wá wò pé káwa náà sì máa fẹ́ wọn. Eh, òdodo rẹ̀ lọ́rẹ́ wa sọ wọn. bẹ́ẹ̀ni bí wọ́n ṣe ń fẹ́ arí ìkẹrù. Hmm. èmi á sì mú kan àwọn ọ̀rẹ́ méjì tó kọ́ adé méjì tó bá wù ú. rárá o eh, èmi ní mú kan. àbúrò rẹ burú ni ṣebí mi lọ̀rọ̀ ń gbénú ṣebí mi mo sọ̀rọ̀ jáde. ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ̀yin ọ̀rẹ́ mi ìjókòó yìí àti péjọpọ̀ yín mo ti ń rí ìmọ̀ ọ̀tẹ̀ nínú rẹ̀. ẹ lọ jókòó tẹ̀lé mi lórí. Ah, ah. hmm. àìrí ìkẹ́kọ̀ọ́ la fẹ́ fẹ́ ẹ dákun ẹ dákun ẹ kọ́kọ́ ronú làákàyè yín dáadáa ṣé ó dáa ká sùn síbì kan ká sì kọrí síbì kan náà. kò sí nǹkan tó burú mẹ́. ẹ eh, wọ́n ní ká rẹ̀ ká pọ̀ yíyẹ ní yẹ ní ìgbà mi orí ìbú máa ń bẹ nbẹ. ẹ̀yin ò mọ̀ pé kémi máa fẹ́ aya ń bì kan kí ìwọ máa fa aya ń bẹ̀ tó wá ṣeé tí aya tiẹ̀ tó re bó tó tó ṣàṣe má ṣe sórí ìbú ò máa kàn wá bọ̀. ẹ wo ẹ jẹ́ ká gbàgbé yẹn. ilẹ̀ ti ilẹ̀ ti ẹ bá bá mi lọ́ọ́ ti sọ fún ìyá rẹ pé owó ẹ̀ mú mi kó mu wá lọ́nà. má má bàa fún mi èèlò lówó ẹ̀ mú rẹ. ọmọ ìtùn báńkì ìyá rẹ o sọ fún àjọrìn níjọ́ tí ìlú ṣe léṣe ń sì ná lóògùn olórí ibú làwọn méjèèjì ń ná lóògùn. àṣepamọ́ ló wà lẹ́nu yòókù sáṣẹ́gbé ó bá aṣọ ohun ìkọ̀kọ̀ yóò padà wá tó àtẹni tó ti kú àtẹni tó sọnù wọn pàdé lọ́jọ́ kan o. ayé nípọn ayé gbẹ̀gẹ́ alágbára ẹ̀ṣayé jẹ́jẹ́ ayélujára o ẹja ṣàyẹ ìrẹ o. ààrẹ wá gbóhùn tó ń ṣẹlẹ̀ yìí o ṣóun dà o ìka ó dá òbí àríwá padà. bí àjò mi ṣe rí nù ú débi tí mo ti gbúrò ọmọ tí mo fi dákú. àánú rẹ sì sí mi àmọ́ ọba lé mi ó yẹ kẹ́yìn náà mọ ṣàkíyèsí bóyá ẹranko ni o bóyá èèyàn kẹ́ tó mọ yìnbọn. ètò yìí ọ̀pọ̀ ju tí ò yí sórí gbogbo ẹni tí máa ń ṣiṣẹ́ ọdẹ púpọ̀ ní ní làákàyè kì í ṣe aláàbọ̀ làákàyè bíi tiẹ̀ mo kí ọ kú oríire o kò sì ní kúkú ọ̀wọ̀ọ̀wọ̀ mọ́ kò sókun mọ́lẹ̀ kéèké ọ̀rọ̀ lóko tí àwo bá kéré àwo lé ni àwọn ti pa lọ́ba lọ́pàá tán wọ́n pa lóyè lóyè wọ́n ló kulé ọ̀bà rẹ̀ ká níjọ́ wọ́n dojú kọ irin gbọdọ̀ wọ́jú wọn lójú wọ́n tún dẹ̀yìn kọ irin gbọdọ̀ wọ́jú wọn lẹ́yìn àtọ̀tún àtòsì ní sọwọ́jà Ṣàngó ẹni tí máa ń perí rẹ níbọn. ìgbé rárá àríra ké wọlé ìgbé rárá wo. má sọkún mọ́ ẹkún òsì lọ́rọ̀ rẹ tọrọ ọ̀rọ̀ rẹ ti dayọ̀ sórí orí tí ọba gbé ni ìní ń gbàlà orí kò ní mo wá gbàdúrà fún ọ lónìí pé ó ti dára wa. bàbá ẹ ṣe mo mọ̀ ọ́ ẹ ṣe mo mọ̀ ọ́ ẹ ṣe mo mọ̀ ọ́ pẹ̀lẹ́ má ké mọ́ ohun tó ní bá mi sọ. ṣé bí mo fi lè padà dé iyọ̀ ah, tí mo ti rò pé inú gbóyè ni mo wá kú sí. ṣé àtìlẹ́yìn jẹ́ ń bò bá ìlànà tí mo rí ń bó bá ni lójú olólọ́jà tó kúta ọ̀wọ́n lọ́wọ́n láàárẹ̀ kì í òótọ́ lọ́sọ̀ àkùkọ ló jẹ kọlọkọlọ ó ti sẹ́rú dẹni wọ́n gún kẹsẹ̀ kí kọ́kọ́ wá lọ bomi ara kó wá jẹun. Ah, kọ́kọ́ fún un lóúnjẹ náà kó mú wọlé kó mú mi ẹ̀yin ìyàwó ẹ̀ fọ́ jó tó mọ̀mọ́ pàdé onínú ẹ orí ọmọ ló kọ́ mọ̀ yọ o. ọmọ tọ̀ mi wá ah. ó ti dé. Ah, ìmọ̀kúnnilé lẹ wa ó ti dé ẹ̀dẹ̀ tipẹ́ bó ni. Ah, ah. ìgbádà. ìgbà bò ìgbà tí mo ń sáré. mo jẹ́rìí rẹ̀ ọmọ alájé. bó o lè ṣe òkà sẹ́ni gbogbo ẹran ọ̀gbẹ́ tí mo gbólógbó ni mo tà pátá àmọ́ àwọn oníbàárà mi ń sọ̀rọ̀. ọ̀pọ̀ ẹran ọ̀gbẹ́ tí máa ń kó wa pé kò táwọn rà. wọ́n ti bá máa gbé wa lọ́la púpọ̀ jù bá àrùn lọ. àfihàn mi ò le. àwa méjèèjì láwa kún fàdúrà. bàbá ti múra láti lo oko ọdẹ. bí bàbá ṣe ń ro oko ní ìsìn kọ́dẹ ń pa Ah, ah, ah, ọmọ tọ̀ mí wá. ìgbà rẹ̀ rà. ìgbà wọ́n ti ta gbogbo ẹran ọ̀gbẹ́ tọ̀. Eh? nǹkan tí ò táwọn oníbàárà mi. kò tó rà. kò tó rà kò rà. ó sọ ni. sọrí látijọ́ tó ti délé mi nínú mi ti ń dùn torí pé kò sí ní tó lè gbé lọ tó ní tó ní ta pẹ̀lú òkú ọlọ́run kò ní ṣèṣe. ìbànújẹ́ nìkan ilé ò ní ọ̀nà ò ní lọ orogodo ò àwọ̀ tí tòtò bá mú wáyé tòtò mú lọ ò ní rẹ́ǹtì ọkọ̀ láwọ̀ rẹ̀. èmi náà ń lọ mo ní kí n yọ ọlẹ lọ díẹ̀ lóru. ẹ bẹ́ẹ̀ sì wọ́n ń lọ yìí elédùn òjò kò wọ̀ yín ọdẹ tẹ̀ bẹ́ẹ̀ bá lọ bẹ́ẹ̀ bá dé gbogbo ẹran tẹ́ ẹ bá pa èmi ní kiri rẹ̀ lọ́wọ́ kì í ṣe pé a sọ fún mi pé ìyá alágbájá kan ní ẹgbẹ́ ẹran kan wá ń bì kan torí ìtì ń kó lọ kàn kó táwọn oníbàárà mi rà o ṣe é ti gbọ́. ẹ̀mí màkínní kan gbẹ́niyàn gbóyàn bọ́lá ọ̀kàrùnkà apàkùrọ̀ ní ọkọ̀ jẹ̀kù wọn. nínú igbó tí wọ́n lọ lónìí èmi ní kí n kọ́ jẹ̀kù wọn. ẹ o ẹ má wàá pẹ́ ò bá lé o. Ah, ah. ẹ kẹ́rọ ọ̀gbẹ́ tó pọ̀ wálé o. ọ̀dà ilé dùn màlẹ́. ṣe é bínú. ẹ dákun ẹ mọ́ bínú sí mi èmi tẹ́ ń wé iná ń pè ní àkànbí ẹlẹ́mu ṣe é rí ó ti tó bí ọjọ́ mélòó kan tí mo ti ṣalábàpàdé ojú yín láàrin ìlú wa yìí mo wá ń wò pé ojú tí mò ń wò yìí ẹni yìí ń òrójú ìrì ẹ dákun ṣebí orúkọ yín ni ọmọ tọ̀ mí wá. ẹ ẹ jánà. sọmọ ìlú ilẹ̀ yìí náà rárá yín sọmọ ìlú yìí. mo sọ náà àmọ́ ọjọ́ tí mo ti rí yín o lára mi ò ti balẹ̀ mọ́ ẹ wo n so nírọ̀ o bẹ́ẹ̀ ṣe ń wò mí kí n má mọ̀pọ̀ lọ́lé olóró mo fẹ́ mo nífẹ̀ẹ́ yín. pékélé pékélé arúgbó jẹ gbèsè ta ni ó sọ ẹjọ torí Ọlọ́run ṣé nítorí ọ̀rọ̀ rádaràda ẹlẹ́sìn pè mí jáde ń da yìí. ẹ wọ ẹ dákun ẹ mọ bínú ẹ foríjì mi ṣe rí mo dààmú lórí ọ̀rọ̀ yín pọ̀ mo dààmú lórí ọ̀rọ̀ yín gidigidi àtọjọ́ tí mo ti rí yín gẹ́gẹ́ bí mo ṣe sọ tára mi ò balẹ̀ mọ́ mo wá bẹ̀rẹ̀ sí í fọ̀rọ̀ yín wẹ́lọ̀ káàkiri mo wá wò pé a lálẹ́ òní n ó mójú ajé kò ní sọ ẹ wò mo fẹ́ fẹ̀yìn sáyà ni. mo sì wá rí dájú pé ẹ̀ẹ́nì sí ni. ṣé wàá rírú ọṣẹ rádaràda tẹ́ ẹ fi wẹ̀ wálé wa lónìí ẹ má fi rú ẹ wẹ̀ mọ́ ṣe ẹ ti gbọ́ bó bá rẹ́ra yín ẹ̀ mọ̀ lólè yín. ọmọ tọ̀ mi wá àkànbí ẹlẹ́mu mọ̀ ni. yóò tójọ́ mẹ́ta ẹ̀rọ rárá mo fà wọ́wọ́ sẹ́ eh, fọwọ́lẹ̀ fọwọ́lẹ̀ mo fà á. ẹgbẹ́ tí mo. mo ti fẹ́ rí ọ tójọ́ mẹ́ta ọgbọ́n bí. bẹ́ẹ̀ bó ṣe wọlé ní kúkú sọlá. So torí ọmọ tọ̀ mí wá ah, ọmọ mi dáadáa ni ọ̀bọ. ẹ lè máa gbọ́ fífi tara aláyọnu sọ a lè máa sọ fún yín pé èmi kí mo bí èmi mo ṣì bí tàmí wá sì pọ̀ ọ̀sán ọmọ fún mi abalẹ̀ sọ̀dàlẹ̀. So ọba ló ṣìkà àìwá àmọ́ ọba ti rí tàn wá gbà tó ọba ti rí bá fún lẹ́kàn. ìyá ibo ni mo ti fẹ́ rí tàn mí wá. ẹni ó kú àtẹ̀ntọ́ sọnù wọ́n ríra wọn lọ́jọ́ kan ẹ̀fúfú lẹ̀lẹ̀ tó sì ń wò ó tá à ń pè ní ìjì ìjì ò ní gbé nǹkan ròkè kọ́ mọ́ padà wálẹ̀ yóò bà ọwọ́ àlè bàbí ọba jìnnà ọgbọ́n mi bí. báwo ní bàtà lẹ tó fò rántí rántí yóò níbi tí ó sùn pé sojú ọ̀run ni ó dùn sí i ó rí ọgbọ́n bí ọba ń fún un èkejì ẹ ń kọ́. ó ń bẹ níta. àbọ̀ ní ìtọ́sọ. ìyá bí n bá wá rí tàn mí wá kí ni kí n sọ fún pé kó fi ṣe. tó o bá ti rí i kó o wá mú ìlẹ̀kẹ̀ ìwọ ṣá kìbọ̀ lọ́rùn kó o pé ìyá rẹ ní òfun kó o bá ti kìbọ̀ lọ́rùn kó o pé mi tí mo jẹ́ ìyá rẹ̀ ni mo pín o kìbọ̀ lọ́rùn kó o fún un ọ parí gbàǹpé kejì ẹ wá pẹ́ẹ́mẹ pẹ́ẹ́mẹ ẹ jèrè. kí ló ṣẹlẹ̀ tí ìyá tó bí ká máa wọlé lẹ́yọ kọ̀ọ̀kan. èmi ò mọ ohun tí ìyá rí o àmọ́ wọ́n ní kí n fún tọ́mi wá nílẹ̀ kẹ́yẹ. irú iṣẹ́ wo nìyá wa rán. àdùgbẹ́ lọ́rùn ọkọ̀ ọmọ òṣìkọ̀tọ̀ bọ́kùn ìjà a máa fòjì gòdò gbárùgbára inú gbálà rẹ̀ jọ́ọ̀gùn làyà. níbo la ti fẹ́ rí. wọ́n ní bóyá ó ṣeé ṣe ká pàdé rẹ̀ lọ́jọ́ kan àmọ́ wọ́n ní kí wọ́n máa bọ̀. lóko yín àná. jagberu ọjẹ́. ó dáná mo rẹ́nikẹ́ nígbà tí wò ó lóko kí lè tó yọjú sí mi. ọ̀rẹ́ mi oorun mo fi gbogbo ọjọ́ àná sùn. <laughs> oorun àríkẹ́ dákun ọjọ́ wo lọ rí ọkọ rẹ gbẹ̀yìn. àkànbí wàhálà rẹ̀ pọ̀ ká so gbàmọ́dì ká fẹ́ yágúngi mo ti wí fún pé kó máa ṣe sùúrù díẹ̀díẹ̀ wàhálà rẹ̀ ti pọ̀ jù òkú ẹmu tí máa ń lọ wàhálà rẹ̀ pọ̀. àríkẹ́ ibi tá a bí ọ sí lọ wà ó hmm. sì yájú rẹ lẹ̀ báyìí àwọn òdì fi gbáàdì ẹ̀rẹ́ rà lọ. rà lọ. Ah. ẹ dákun ṣé nǹkan kan ṣe àkànbí ni ẹ jẹ́ kí n mọ̀ kí kí ló ṣàkànbí. àríkẹ́ nǹkan kan ò ṣàkànbí kódà àwọn oníbàárà rẹ̀ wọn bá ń sọ kò sì rọ́jà tà fún oníbàárà rẹ̀ obìnrin kan ní máa ń bá tì. jẹ́ ẹ sọ fún ọ ọmọbìnrin kan ẹ̀sẹ̀ dàbúlé wa yìí òun làkànbí máa ń lọ rèé bá tì kódà tí ọ̀bà dé ọ lójú tẹ̀lé mi kí n mú ọ débẹ̀. àkànbí àkànbí tèmi àkànbí ò lè ṣerú ẹ̀ rárá rárá mm, ẹ mẹ́nu kúrò ń a ní ìkẹ́ ṣèbí wọ́n ní gbogbo ẹni bá dání lójú ìṣẹ̀lẹ̀ yẹn á máa fi gbárí ó sì tẹ̀lé a ṣe á lè tó bá wọn. àkànbí àkànbí. àní ò jẹ́ á lọ. kódà kò burú ẹ jẹ́ á lọ kódà. ọmọ tọ̀mí wa hmm? àtọjọ́ mo ti kọ́ gánni rẹ̀ ni mo ti mọ̀ pé tọ̀mí wa lórúkọ rẹ̀ hmm. rí i pé ìfẹ́ tọ̀mí ni mo nífẹ̀ẹ́ rẹ̀ pọ̀. èmi gan nífẹ̀ẹ́ ah, rẹ̀. mo nífẹ̀ẹ́ rẹ̀ o. <laughs> àkànbí. Àkànbí Àkànbí ó sì pa mí ayé ah! Àkànbí àṣẹ lóòótọ́ ni àṣẹ lóòótọ́ ni. ẹ jẹ́ àlọ́. àbótí èrè ìtẹ́gbẹ̀yìn dagini dagini ara. àwọn ará aborè. àwọn oníbàárà mi ni abẹ́ ẹ̀ wá gbà mí àwọn ará bíi wàhálà wọn mà sí àpọ̀jù o ẹ̀jẹ̀ mi lówó ẹ̀ tí ì sanwó fún mi ẹni gbẹ́mu wá fún yín n ò tí ì ráyè lọ gbẹ́mu wá òun náà ń wá kiri àbàyè kí ló dé gan. ó mọ̀ wọ́n rí ni. o máa máa ń ròyìn o máa ròyìn o olórin ìfẹ́ kan tí mo tí mo pèsè ilẹ̀ fún. ìwọ lẹ́ni tọkàn mi fẹ́ kérékèjì ìwọ lẹ́ni tọkàn mi yàn mo nífẹ̀ẹ́ rẹ mo nífẹ̀ẹ́ rẹ mo nífẹ̀ẹ́ rẹ. Ah, ọmọ ni ọ mọ ló ta wọn wèrè wèrè làwọn eléyìí o. ìrètí wọn ìrètí wọn. bó wà ní. bó bá ti fẹ́ sí náà. tomi wá ẹlẹ́ran ọ̀gbẹ́ afẹ́rẹ́ ẹran ọ̀gbẹ́ o. irú ẹran ọ̀gbẹ́ wo lẹ fẹ́ mo wo jẹ́ n sọ fún ọ ọjọ́ ń bá tún rí ìwọ àti àkànbí. gbọ́rọ̀ gbé ọ sọ gbọ́. má gbọ́. sọ gbọ́. olórí ibú gbọ́. alábẹ́ gbọ́. alábẹ́ gbọ́. olórí ibú ni ọ wẹ̀. ẹ mọ gbọ́. Ah. Ah, ẹ̀yin ni ìbá máa dúpẹ́ lọ́wọ́ yín tẹ́ bá ń fún mi yàbá láàdáadáa. Ah, ìyá dùn wèrè lára. bó o ti ń bù jẹ báyìí bẹ́ẹ̀ nínú mi ń dùn ní rẹ́rìn síkì síkì. ìyá dùn la bẹ́ẹ̀ ni ń wọ́ báyìí ni ń wọ́ ẹsẹ̀ rẹ̀ báyìí eléri ibú ọmọ tí ọba jí ìyá mi. àríkẹ́ àríkẹ́ àyà máa kọ́ ọ èmi ọrí lọ́bẹ̀ náà tó fi gàrú ọwọ́. kí ni ń gbé ọ lọ́wọ́ tá a lè fi jólẹ̀ ẹ wá kóra yín léra ẹ lọ ń lu aya tèmi ẹ wá tẹ́tí kẹ́ àtẹ̀yìn ọ̀rẹ́ rẹ̀ náà àríkẹ́ tẹ́ etí rẹ̀ kọ́ ọ gbọ́ n ò ní ọ fẹ́ o òun lọ ń gbọ́ n ò ní ọ fẹ́ o láti bòsíbò gan-an ibo ni ìpàdé ajá àti àtẹwúrẹ́ náà. ẹ wá gbọ́ aya mi rèé bó ṣe dúró yìí òun la ya mi n ò sì gbọ́dọ̀ gbọ́ pé ẹ̀dọ́dọ̀ rẹ̀ mọ́ ṣé ẹ gbọ́. nlé ayé rẹ nlé ayé rẹ bọ́ bá rí mi kí n gba wájú báyìí kọ́ gbẹ̀yìn sálọ ni sọ́n gbọ́ mi. jẹ́ a lọ. eléyìí ikú onílé. ó ti tó bá sẹ́ni ibi tẹ́ ẹ fi sùn yẹn ọ̀rọ̀ rẹ ti gbọ́n o ayé ti mo ọkọ̀ báyìí káyé náà yẹ kọ́yìn wo kọ́ di iwu àròkọ̀ yàtọ̀ lé rẹ̀ sọ́ka rẹ̀ kọ́mọgé lábàá ìmọ̀ ni ìwọ náà wò bó o ṣe gbó tó bí arúgbó ehoro àbí kẹ́hìn ìyá rẹ̀ sọ̀kan méjì ló bí ń ọkọ wò bó o ṣe látò kèrè sálẹ̀ tọ́ọ̀lù àwọn òjẹun kọ́bọ̀ tí yóò bàbà tọ̀nà wọ̀ káàkiri ńlẹ́ o ìwọ ń tiẹ̀ ṣé bí bàbá rẹ sọ pé ẹ̀kẹ́ rẹ tóbi lòfin lọ́kọ ló fi ò lè fi ọ pé ojúmọ́ báyìí lọ́mọ fẹ́ hòó bí orí ọká àbí èsè bẹ́ẹ̀ ọ̀rẹ́ èmi mọ̀ kan tiẹ̀ jẹ́ ń fún ọ ṣé bí kò lọ́kọ̀ ní yàrá fi gbẹ́bọ̀ ọ̀sán wọ́n gbọ́ bí òru ọ̀wẹ̀wẹ̀wẹ̀ ilé abaláwo wọ́n fẹ́ẹ̀ tó àìlísọ̀yé gba tí ẹ mú ọ lọ sóò tó yẹ rọ́kọ. ẹdú ẹdú ẹdú ẹ̀yin ọ̀rẹ́ mi o ẹ jẹ́ ń fún lésì ọ̀rọ̀ rẹ o eléri ibú olòsí àbàyẹ̀wò àbí ẹ̀ńdà mi ìta èmi lọ́ọ́ fi kọ́rọ̀ sọ gbogbo ogun fọná ọ̀yà lẹ́rìn létí rò ẹ wo bó ṣe rí orí bí ẹyẹ ẹgún òwúrọ̀ rẹ látòkòdélẹ̀ ìwọ náà ìwọ náà ọlẹ́nu ọ̀dọ́ eléyìn aládìpẹ̀lẹ́ ẹ̀sán sẹ́bẹ̀ eh. yín ẹgbẹ́ rẹ̀ sì rí retí kan. tẹ́lẹ̀ sàn ò lè rí ò lè rí yàn fẹ́ alábàárà rẹ̀ yàn fẹ́ wọ́n náà. ẹja náà ẹja náà wẹ̀rẹ̀. àpéjọ bí ibi tá a ń tìdítìdí téègbò rẹ kọ tí ọyọ bírú bẹ́ẹ̀ tó bá tún rúwé àátẹ pani o. akérèdé bàtà rẹ lòun ò ṣeun ọ̀ràn ìdáwọ́ à ń ọ tì mọ́ tì mọ́ akínjọbí akínrìndé ṣó o mọ àbọ̀ ọ̀pọ̀ ọmọ àmọ́ mo fẹ́ rántí o pé ọjọ́ àáké bá ti fẹnu sọ àpáta. ǹjẹ́ ìrí òye mi. àṣebá wà lẹ́nu àṣebí ó bá aṣọ òun ìkọ̀kọ̀ yóò padà wá jó àtẹni tó ti kú àtẹni tó sọnù wọn á pàdé lọ́jọ́ kan o. ayé nípọn ayé gbẹ̀gẹ́ alágbára ẹ̀ṣayé jẹ́jẹ́ ayélujára o ẹja ṣàyẹ̀ ìrẹ́ o. ààrẹ wá gbóhùn. kábíyèsí àwọn àlejò kan ń bẹ láàfin tó ń béèrè yín ó sì ti ṣe bí ẹ̀tọ́ sí i. mi ò lójú wọn rí kábíyèsí. kábíyèsí bí a bá gbé tọ̀ ibẹ̀ là á gbé gbọ́nra kábíyèsí ẹ jẹ́ kíkún yín ọmọ pípé ní tó dùn ní ìṣekúpa ni o. kábíyèsí gbogbo tí ẹ̀dá bá ń ṣe ó yẹ kó máa fura ẹ lọ fura ẹ kíyèsí líle yín lágbé ń jò. kábíyèsí ẹ̀mí yín ó gùn o mo fẹ́ mọ̀ dájú pé kò sí ẹ̀dá tí ò dẹ́ṣẹ̀ bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ṣẹ̀ ló sì láforíjì gbogbo ibi tí nǹkan bá ti bàjẹ́ ẹ lọ tún bẹ̀ ṣe. mo gbọ́ ń tẹ̀ yín àmọ́ kò yé mi náà. abọ́ àti ọ̀bẹ níbẹ̀ o. ṣèké ṣèké òjè. èmi ló dé kí ni ṣe ọ́ tọ̀ mí wá. èmi ló dé láti ibi ijọ́ mẹ́ta ni mo ti ń ṣàkíyèsí rẹ bó ṣe mọ bì ló mọ títọ́ ló mọ sùn wẹ̀ẹ́ ó mọ sùn wẹ̀ẹ́ kí ni ń ṣe ọ́. ìyá kò sí ní tí ń ṣe mí ọmọdé lè wá pè mí kò sí ní ti ń ṣe ẹ́. ojú rẹ ní ìfúnfún mìsí mìsí ó ti lóyún. a ní ìlóyún sílẹ̀. gbogbo dẹ́ ń sọ ni mò ń gbọ́ ètò ìrìn tọ́lá ayé tọ́lá rò kò ní padà lẹ́yìn yìí ó sórí rẹ̀ tọ́bi wá. lóòótọ́ ò ti lóyún. bàbá tóòtọ́ ni mo lóyún àmọ́ ẹ̀rù ní bà mí. má wàá jẹ́rú ọba ọ́ tá a lọ lóyún fún. àkọ́bí mo lóyún fún. àkọ́bí sọ́tìmọ̀. So, bí ọba sí ẹ mọ yọ gbà pẹ̀lú túlàkùtà àfàn kì í lóyún tiẹ̀ kọ́mọ wọ̀ àlùgbókùtà kì í lóyún tiẹ̀ kọ́mọ bì ó bímọ tiẹ̀ láyọ̀ wò ó bá mú wọlé. ṣé bó sọ pé ó lóyún ó ló lóyún. ìwọ tó dàbí aràn tí boyún jẹ́ tó ọ̀sẹ̀ náà sí mi gan ọmọ pé n tèmi rẹ̀ mi sọ àmì mi ò ní sọ fún un. kábíyèsí ọ̀hún lẹ́nu wọ́n ní sẹ́yìn sẹ́yìn wọ́n ní ti jẹ́wọ́ fún. bẹ́ẹ̀ sí bẹ́ẹ̀ ni lọ. aṣọ tó sì kángun ségun náà ń pè ní jẹ̀pẹ́. jẹ̀pẹ́ ni kábíyèsí <laughs> ẹ rí mi pa. àbẹ́ ìbọn. gbogbo yín ni mo ní mi ṣe ń lọ yìí a lè pé ọ̀pẹ kọ́ yá a lè pé yọ ọ̀yà kọ́ pẹ́ kò sí nǹkan kẹ́ fọkàn yín balẹ̀. kábíyèsí àìgbọ́kú ọkọ àìgbọ́kú àdá ẹnìkan ìgbọ́kú ilẹ̀ àfibọ́sà <laughs> ẹ pẹ́ bí ewé rúmọ̀. èmi yóò ti ìsìnkùn fún akánrin. <laughs> àmọ́ kò sí bó ti wulẹ̀ kó rí ọba tó bá wà tí ò láròlé ó fẹ́ dàbí ejò tó kọjá lórí àpáta tí ò ní pa ni. Eh, eh, kábíyèsí ẹ má rárò kan irọ́ o irọ́. ìsà wọn eh? ò rárò kan ọ̀rọ̀ ni à ń sọ fún wa kó lè bá a yá já farabalẹ̀. ntẹ́ ẹ̀ mọ̀ nínú ayé mi mo fẹ́ kẹ́ ẹ mọ̀ lónìí. kábíyèsí kábíyèsí kábíyèsí ṣe rí bí gbogbo yín ti mọ̀ wípé ìlọ́mọkùnrin kankan àmọ́ lónìí mo fi yé yín o mo lọ́mọ ọkùnrin. àti bàbá tó ń daṣọ kan sábẹ́ agbádá. ó ní bó ṣe jẹ́ ni. torí pé wọ́n ní obìnrin tó bá wù ni lọ́mọ ẹ̀ wù ni. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. àwọn ọmọ wa wò ó títí títí pé bó ṣe wo elédùn àní sọlá bó ṣe wo ọba mi òkè ní ṣògo kí ni a fẹ́ gbélédùn àfà hmm. torí pé ọmọ tí mò ń wí yìí kékeré pínínsì nìyí ẹ̀ ti sẹ̀mí. ọ̀sẹ̀ yìí. mo sì kọ́ tọkàntọkàn mo tún á kọ́ ọmọ mọ́. bàbá bàbá ṣé wàá rí ibi tọ́kàn yẹn tí mo fi pè é rè ipa tí mo fẹ́ kó bí olóyè nínú ayé mi. kábíyèsí. ẹ sà kábíyèsí ọ̀tún kábíyèsí mo ti gbọ́rọ̀ ọmọ náà ó ti dàgbà ó wà nílùú ayétòrò. a ah, kábíyèsí ayétòrò kan iná. ayétòrò kan iná. a ah, èyí tí ń bẹ ní òkè edu ọlọ́gbọ̀n. kábíyèsí ó dáa fún ọ̀tún bí ṣe. àmọ́ ṣé ẹ bí ó ṣeé ṣe gámà ti sọ̀tàn fọ́mọ náà ó máa ń lé ọba ni. n ò ní tí ì sọ fún un. àmọ́ nú ọkọ rẹ̀ ọ̀hàndé adégòkè àkànbí ni wọ́n ń pọ ọmọ náà ẹ wàá bá ń wá lọ tẹ́ ẹ bá ti dáyé tòrò lókè àgbẹ̀dẹ ẹ lè béèrè lọ́wọ́ èèyàn méjì tẹ́ ẹ mọ̀ bẹ́ẹ̀ kẹ́ ẹ mọ̀ kàmí láàfin. kábíyèsí. ààrẹ wá gbóhùn tó ń ṣẹlẹ̀ yìí ó ṣó ń dà ó. àṣepamọ́ ló wà lé ní yòókù sáṣebé ó bá aṣọ mú ìkọ̀kọ̀ ló padà wá tó àtẹni tó ti kú àtẹni tó sọnù ẹ̀yìn látọ̀dọ̀ bàbá wa akínjọbí akínrìndì nílùú ògùnjọ wọ́n ní ká sọ fún àtẹ̀yìn àti. wọn ní ká sọ sọpọnà báwọn wọ́n ní ká kí n pé àjíǹde ara ó máa jẹ́ o wọ́n lè dàgbà ẹ̀ dògbò. wọ́n ní ẹ̀yin àti adégòkè àkànbí wọ́n ní kẹ́ ẹ yọjú sí àwọn ní ààfin àwọn lọ́hùn àwọn ní sọ̀rọ̀. n ò sì rántí á okùn lẹ́yìn lọ́ngbà tẹ̀m̀bọ̀ nílà àkàkọ́ sí tẹ́ẹ̀fì so èmi àtọmọ mi tẹ́ẹ̀fì wọ àdọ́hùn mi. irọ́ ò yá wa àwọn ọ̀rọ̀ kan ló ṣe bí ọ̀rọ̀ ni wọ́n ní kẹ́ ẹ yọjú sáwọn bẹ́ẹ̀ náà bá débẹ̀ ẹ̀ rí i pé kì í sọ̀rọ̀ àwàdà ọ̀rọ̀ okùn ìmọ̀ pé ńgbà tẹ́ débi ìgbà rẹ̀ lẹ́ bá ń wájú mi tí mo kó jọ. ẹ jẹ́ tètè kọ́ ọkọ rí yín ọ̀nà kẹ́ mọ́ lọ ní ìsìn ọmọ tèmi ọmọ níbi kan lèmi náà ọkọ mi ẹ káyọ̀ ẹ òde jàre ẹ pàtà sí òsì mo mọ̀ ráwọn àlejò jàǹkànjàǹkàn. àwọn wo sáwọn èyí ń jàǹkànjàǹkàn àwọn àdàgbà mọ́ dànù. Ah. wọ́n ní ọba àwọn kan ní káwọn ó èmi àti ẹ ká láàfin lọ́hùn ọba bo ìlú bo olóyè ẹ jọ ṣe mọ̀ mí. ṣé èmi. ẹ̀yin méjèèjì ni. ojú mi ti lọ lára ọmọ yìí. à ojú yín ò lọ ẹ oṣù ni màá gbàgbé ẹni kò lè gbàgbé láéláé ó yẹ kójú yín ó lọ èmi ni o èmi ọmọ tàn mí wá tẹ́ ẹ fi ayọ̀ ọ̀gọ̀ yòókù láàrin ìlú lọ́jọ́ sí èmi rèé sẹ́rò pé mo ti kú ni mi ò kú èmi lélẹ́yìí ṣe bẹ́yìn bàbá méjèèjì yìí ẹ̀yin méjèèjì yìí ẹ wà lára àwọn tó lé mi wọ̀gbẹ́ lọ́jọ́ sí àbí bẹ́ẹ̀ kọ́ ẹ wá dé ń sìn ẹ wá lè fẹ́ mọ ọkọ tèmi lọ ọkọ tèmi lélẹ́yìí o ètí síbi ó ń lọ kó rébi kọ́kọ́ ẹgbọ́n náà bó bá lóun ó tẹ̀lé yín sìn bí mi náà bá tẹ̀lé ṣé wàá lónìí dé bá lu yín wàhálà mi tún nìyẹn ò lọ́bì kan. o tiẹ̀ sọ̀rọ̀ ń bẹ́ẹ̀ kí wọ́n gan mọ̀wùlẹ̀ làágùn jìnnà ń tiẹ̀ mo ti sọ fún wọn pé nǹkan bá wá kò sọ̀rọ̀ ń bẹ̀ ó yẹ mọ́ wa lọ ta ló tiẹ̀ júwèé bí ìfún yín gan. ó yẹ kẹ́rù ó sá o ó yẹ kólówó ẹ̀ wà bí ayaba bá tiẹ̀ bínú kò yẹ kẹ́yìn ó bínú ẹ̀yin nílà káyé. ẹ wo ewu kó débi kan. wọ́n kò síbi tí ń lọ látàlá wọn ò tó kì í wá ṣe pé àwa wà á jà. ẹ wo ẹ máa lọ ìtẹ́sítú ẹ mọ àmì èyí pariwo lélẹ́ lórí o ah. bẹ́ẹ̀ bá tètè lọ́yìn pariwo lélẹ́ lórí o àbí kí ló ní kí lẹ sọ ní sísè wá kan. ẹ ẹ ara tó bá ń dán tó bá ń dùn káyà fẹ́ sọ ṣe àwọn kan ló dáná àwọn kan ló bí ọba tó jẹ kí lójú adé tó jẹ tí ìlú bàjẹ́ o ọ̀rẹ́ kìtà rẹ̀ kìtà rẹ̀ o olórí burúkú gbogbo ń bí ẹ bá ń dẹ́nà mọ wà kí tí wàá kẹsẹ̀ ká ló tiẹ̀ júwe bí ìfìgànnà ọlọ́run jù lọ ọdọ àtọ́bà àti tòkè rúurú ìwọ̀n bọ̀rọ̀ irú ká gbé. fọkàn balẹ̀ àgbà tí òbí ló ń lọmọ rẹ̀ pọ̀ fọkàn dénú kò sì fi ìdọ́kàn taratara ni dákun kó o jèbùrẹ́ o awo olùgbẹ̀bẹ̀ ni gbà má bínú àmì kan tàgbà fi èdénú kó o fi ìdọ́kàn. ayé nípọn ayé gbẹ̀gẹ́. alágbára ẹ ṣayé jẹ́jẹ́ ayélujára o ẹ já ṣàyẹ̀ ire o. ààrẹ wá gbóhùn tó ń ṣẹlẹ̀ yìí o ṣóun dà o. ìka ó dá ọkẹ́ yá ìwà padà o ire ló pé. ààrẹ wá gbóhùn tó ń ṣe. ẹ kàn ní kí n dáríji kábíyèsí ni hmm. kábíyèsí sẹ́ẹ̀ kódà wọ́n ṣe ẹlẹ́dàá mi àbí kí ni mo fẹ́ rònú ọ̀rọ̀ wọn tí n ò rò. ìyá wa ẹ̀mí rẹ̀ ó gùn ojú ò ní tì ọ́ ó sì jèrè ọmọ rẹ̀ ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yóò fi èdè nú ni kábíyèsí ló lórí ìlú bẹ́ẹ̀ bá wá fọ́ wọ́nú ìlú yóò ní tùbà kò ní tùsẹ́ o torí pé òwò tọ́mọ bá ti wọ̀ ṣe mọ̀ pé ó ti di tó ti wọnú ara wọn nu ẹ wàá dákun ẹ dábọ̀ bàbá jẹ̀kọ àdáríje a bàbá jẹran àdáríje eegun eegun ọ̀gbọ́dọ̀ sílé wà náà ẹ̀fọ́ríjìn kábíyèsí ìyá mo fi fábíọ̀ ọ̀rọ̀ àmì àgbàmù rẹ̀gùn ọ̀tá yéṣu ọ̀run ọ̀bẹ mo fi bì ọ́. àwọn ọsẹ òkú bá mi dáhùn ara mi. ìyá adékàn mo forí adé bì ọ́ wọ́n rárò kan àwọn àgbà bọ̀ wọ́n ní tá a bá ń gbẹ́ kòtò ọ̀tẹ́ ni ká má gbẹ́jìn tóró ṣe é ṣe kọ́ rẹ̀ kó nu ẹ̀ ọ̀bá wò mí délẹ̀ fífínfín mọ̀ mí rèé tó o bí fún mi tílò ọ̀bá tó bá dé ọ̀bá tù sẹ́ tẹ́ ń bá ti ń gbẹ́tò orí ọmọ ra wò mo forí adé bí ọ dákun ṣàforíjì fún mi gbà mí bí mo ṣe rí ò ní dààmú ìṣòro ò ní wọlé tọ̀ ọ́ borogodo ayé ò ní lù fún ọjọ́. àwò ó tó kù nìbọn rò ọ̀ràn tí ọmọbìnrin ọ̀ràn tí ifá tó dá fún mi láàfin yìí omidan tó ní pé ìlú yìí ń dàrú nítorí ẹ̀ torí pé kò yìí dá yìí ẹ̀ lọmọ mi tún fẹ́ tọ̀ mí wá ìbò láti ṣe bá mi bèrè lọ́wọ́ Ifá. Ifá ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ ìbá wa tàn sí o kárí ti ń bẹ ń bẹ sẹ̀kẹ̀ntẹ́ rẹ̀ yóò fi you máa ṣe nù ọmọ dà fún mi. ọba tó jẹ́ ti ìlú àdéhì tó jẹ́ ti ìlú àjẹ́ o orúkọ wọn nípa rẹ̀ ti jẹ́ ayérayé. ẹ mú mi. rántí ogun tá a jà lẹ́sìn. ogun tí mò ń sọ̀rọ̀ rẹ̀ ìlú tá a ti jagun yìí ìlú òun jìnnà sílùú díẹ̀ ó ti ó yẹ kẹ́lẹ́ rántí ọmọbìnrin kan tẹ́ ẹ bá ní nǹkan papọ̀. ibi tí àwa ti ń fẹ́ lákiri tá a ti ń ọba ìjẹ̀lá ti gbọ́rọ̀ pé ọmọbìnrin náà ti bímọ. la ti ń ṣe wa káàkiri ńlá lọ sábà wọn ló já sí gbogbo àṣírí ipò ti bímọ bá a ṣe sí gbọ́ gẹ́lẹ́ báyìí ta ni wàá fi tó yín létí. sẹ́ẹ̀rẹ̀ rí bẹ́ẹ̀ ni bàbá kó tó di ọ̀run lónìí òun ò gbọ́dọ̀ wọ balẹ̀ orí ẹ̀fẹ̀ ló ń tọ́mọ. kábíyèsí o kábíyèsí o kábíyèsí bẹ́ẹ̀ bá ní kọ́ wọlé sùn lónìí. àníṣe méjì. ẹgbẹ́ ẹgbẹ́ gbòòrò yìí. lóyún fún dání ọmọ ká ṣe kó kọkọ ẹyìn ní ìmọ̀ pa ẹ fẹ́ bà lórúkọ jẹ́. ẹ lọ ní o o ẹ rárá o ẹ ká lé ah, ṣé wàá ṣe yàn lé mi. àwa o ẹ dákun láti bò. àmú nǹkan ńlá wa fún yín ni ẹ̀bùn ńlá la wá fún yín. èmi ẹ̀bùn. èèyàn kan lọ́rùn wá sí yín. àtẹ̀ńtọ́ sọnù àṣejọ́ kan ni wọ́n ríra wọn yìí ipò mọ̀ mi rèé. Rose. Ìyálóde. Hmm? Ọmọ mi tún rèé. Ọmọ mi ló fọmọ mi lóyún. ọ̀rọ̀ ńlá leléyìí ègún ńlá rèé o. ṣé ẹ rí i pé adìẹ ti jẹ fún ara wọn nu bó báyìí ti rí bá ọ̀fọ̀n àtọ̀ ọ̀gbẹ́gì kálukọ́ kẹ̀kẹ́ lọ́kọ̀ èmi rí iná kábíyèsí o kábíyèsí ẹ yọ̀ǹda mi o ọlọ́run ó tó o. kábíyèsí o. pẹ̀kílà á kó èèmọ̀ àṣemokò mo yá bàrà olúwẹ̀ẹ́ kò bí ó ti rọrùn ni hmm. ọ̀rọ̀ ayé mi ló dé báyìí. èmi ọmọ olóòfújọ ọmọ akitì olú èmi ọmọ agbókun òyìnbọn lé mi ọmọ òṣùpálẹ̀ ní oògùn ọmọ agbóló adénẹ́nà ọwọ́ ẹ̀ bá tó tó ṣe. èsè akọ́dà kábíyèsí wọ́pọ̀ wẹ́lẹ̀. ẹ bá mi mú ìyá ọmọ mi àtọmọ mi kẹlẹ àti kejì mú wọn lọ sí yẹ̀wò. kó o ní kí wọ́n ṣètò oúnjẹ tó mọ ọba lè jẹ tó lórí ọba lè jẹ oúnjẹ aládìídùn kó ń lọ ṣètò fún un yá adékànlé ẹ wọlé. kábíyèsí kábíyèsí. kábíyèsí o. ọmọ bàtọ́. báǹsì iṣẹ́ tí mo fẹ́ ràn ọ́ jẹ́ kó wọ́n bá a sọnù lọ. ọmọbìnrin tó wọnú ilé lọ lọ sí yẹ̀wò àlejò kó fọgbọ́n tán jáde kẹ́ ẹ wá lọ súnmọ́ ike àbáláyé kó lọ pe abẹ́ni lórí wá fún mi. orílẹ̀-èdè àgbéyẹ̀ká òjò pàlàpà ó dààmú kún fún wẹ́. tọ̀mí wá gẹ́gẹ́ bí àṣẹ tó fi ọ̀dọ̀ bá wa wá ọba ìlú Ògùn kó jọ ẹni tó bá lọ́rọ̀ kẹyìn tó sọ kó sọ káyé gbọ́. ọmọ mi kí ló tún fẹ́ kí n sọ ṣáàtì ń bẹ̀ yín ẹ ṣàánú mi ó dábẹ́ ẹ̀ máa jẹ́ àwọn tí mi ẹ̀sìn ló tọmọ ní mi. ẹ bí àwa olóyè kan o àṣẹ látọ̀dọ̀ bá ní. kí wọ́n lè ṣe mí báyìí torí ọlọ́run. ṣé ọlọ́rọ̀ tó sọ. ló padà wá ju àtẹni tó ti kú àtẹni tó sọ. ẹ̀yin wọlé. ẹ̀yin ọ̀rẹ́. bẹ́ẹ̀ ni bàbá. ẹ fẹ́ sọ̀rọ̀. bẹ́ẹ̀ ni. ọjà ìsọ pápápá tóbi wọ ọ̀rẹ́ mi ó mà ṣe o. ẹ ṣe kíá. àmọ́ pé rúpọ̀ báyìí láàbọ̀ ìyá àgbà fìràn wá sí ọ kó tó papọ̀ dá. omi wá gẹ́gẹ́ bí àdéhùn tó wà láàrin mi àti àgbà nígbàkigbà tí bá ti rí ọ kí n fún ọ nílẹ̀kẹ̀ yìí àwọn ṣeni lánìí pé wọ́n di ọwọ́ ẹ̀ pọ̀ kò lè gbà lọ́wọ́ mi. ẹ dúró. dákun lẹ́nu ẹ. àti wáyé rẹ sínú ayé tá a wà ìnira lọ́jẹ́ ọfẹ́ yìí eléṣù lẹ́yìn mi irú ẹ̀ lẹ pa o kòkò tí ń sẹ́yìn ẹ̀yìn ni ọ̀fọ̀ abẹ́ni lórí. kábíyèsí o. ṣíṣe ọwọ́ ẹ̀. fẹ́ sọ o. ẹ wo mo mọ̀ pé nǹkan tí ń bí inú ni pé àwọn méjèèjì ẹ̀gbọ́n tàbúrò ni wọ́n wọ́n fúnra wọn lóyún kò rí bẹ́ẹ̀ kábíyèsí ṣe rí Adégòkè àkàbí kì í sọmọ yín ayọ̀ abara tíntín ayọ̀ ẹ ẹ ayọ̀ abara tíntín ayọ̀ ẹ. ayọ̀ ìwo ń bẹ. ìròyìn ti kàn mí. akínjọbí ti ja ogun àjàyè ó ti ja ogun àjàṣẹ́gun akínjọbí ti wọ̀lú ó kẹrù wá ó kẹrù wá ìyẹn túmọ̀ sí wípé láìpẹ́ yìí èmi pàápàá di ọba ìwọ wá di olórí. báà baálé mi ayọ̀ ní tòótọ́ ah, ẹ wo mo bá yín dúpẹ́ mo tún bára mi yọ̀. a jẹ́ pé ayọ̀ wa di méjì nu. èwo ni kejì. àní mo ti fẹ́ ra kù. mi gbọ́. mo fẹ́ ra kù. mi gbọ́ ah, bẹ́ẹ̀ ríran wò ìyẹn ni wípé yàtọ̀ sí wípé alọ́lá alówó lọ́wọ́ èmi tún máa gbádé sórí àtún máa fọmọ sáyé nítorí bá a lówó bá a lọ́lá bá a ní gbogbo nǹkan bá ò fọmọ sáyé bí ìgbà téèyàn kan wà sáyé ṣáà ni àtúntì hmm. ń retí ọmọ ẹ nítorí ọmọ ṣe kókó àbó ò gbọ́ ni òní ara aṣọ lọ́jà o ọ̀la ara aṣọ lọ́jà o ìjà àbákú làṣọ dè gbé ọmọ ní kára ah, o. Ah, ah. jà lọ bá wọn jà lọ bá wọn jà lọ bá wọn jà lọ bá wọn. ṣe bẹ́ẹ̀. àbí tán. mo wí fún ọ mo lè má lọ wọ ọ̀tẹ̀rù díẹ̀ tán náà ló mú o gbélé gbọ́. mo kúkú gbélé gbọ́. wọ́n ti dẹ́rù. mo gbọ́ pé ẹ jagun àjàyè. lábìntán. ẹ àdéhùn. àdéhùn àkejọbí ó yẹ kó mọ̀ mí lánàá kó tó dè ní ó sì mọ̀ wípé mi sọ̀rọ̀ kí n má mu ṣẹ. yóò ṣe bó ti wí o yóò ṣe bó ti wí ọ̀làbí nǹkan ṣe bó ti wí ṣe bó ti wí o yóò ṣe bó ti wí akíjọbí o ṣé ilé ló fẹ́ nǹkan fún ọ ni. ìfẹ́lẹ́ ọ̀fẹ́lẹ́ ilẹ̀ ìfẹ́ ọ̀pọ̀lọpọ̀ ẹran ìfẹ́ràn mhm. oko kòkó. ìfẹ́ oko kòkó. Ah, kí ló wá fẹ́ o jàre ohunkóhun àbí owó ìfowó lábìdán mhm. ìfẹ́ ẹrú ìsìfó lórí ẹrú lábìdán aya rẹ ni mo fẹ́. lóòó mo fẹ́ o. ẹ ìyàwó èwo. aya tí ń wò mí tèmi náà ń wò yìí ni. ẹ̀fún ni àbẹ́ẹ̀dì. méjèèjì ni. ẹ wò ẹ wò ẹ wò ẹ má fàwàdà ṣe yẹ̀yẹ́ o ntẹ́ bá jọ jẹra yín àdéhùn tẹ́ bá jọ ṣe fúnra yín ni ká ẹ mú ṣẹ láàrin ara yín o èmi ńgbà tí ọ̀rẹ́ yín. aya kọ́ ìyàwó ni. akejọ bíi ọkùnrin ogun má jagun báyìí wo o ti ṣe èyí tó ṣe kókó má fi so kínkínní má fi yẹn bàdíjẹ́ táyà tí a jẹ́ wò mí díyelé mi mo ṣetán àti san ohunkóhun tó o bá fẹ́ ni ọ̀sọ̀ n ò lè fàyà mi lẹ̀ fún ọ. lábìntàn hmm? lábìntàn ó ti ṣàdéhùn fún mi mọ́ yàdé o aya rẹ ni mo fẹ́. akínjọ bí o fẹ́ tẹ́ bí bá wa kọ̀ tí wọ́n ní wọn ò fún ọ láyà mi kí lọ́ọ́ ṣe. <laughs> lábìntàn wọ́n ní ọmọ tọ́ka nírú o lọ́tọ́ka nírú ọ̀fẹ́rẹ́ jẹ́ ọ̀ka tó o bá fún mi ní ara rẹ ọ dàgbére fáyé. <laughs> akínyẹmí o má fìyà jẹra rẹ wo wo mi kó tún mi wò bí n bá ṣe jagunjagun mo ní má fìyà jẹ mí ṣé o mọ ni allah sàlá ọ̀pá ikú báyìí ní tìrọ̀mí kú ọ̀pá ẹja ní tìrọ̀mí ẹja wọ́ọ̀kì ní tìrọ̀mọ́kì bí pẹ́pẹ́ bá gbọ́n pákì ilé kọ ọ̀rọ̀ hùhùn inú ẹlẹ́dẹ̀ ní í gbé ìjọ tàbá mẹ́kùn dáàfin ẹni ni wọ́n ń tẹ́ fún ọba ni wọ́n sì fi. ó dúró bí o fẹ́ gbọ́ kankan bí o fẹ́. Ngô! adégòkè àkànbí èsà hmm. àṣẹ ńlá rọlé. Hmm.